بسم الله الرحمن الرحيم الحمد لله المالك القهار المدبر لشؤون السماوات والأرض خالق كل شيء فاعبدوه وهو على كل شيء وكيل ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن سن سنتهم إلى يوم الدين adáwọ̀ fún Allah subhanahu wa ta'ala ọba oníkàpá gbogbo nǹkan èyí tó bá fẹ́ ló ń ṣe lára lórí ẹ̀rú ẹ̀ òfin ẹ̀ ló fi ti ń dà jùlọ bàbá gbọ́ yé ta àmúlẹ̀ òfin ẹ̀ fi ara wa ọkùnrin sóbìnrin olórí sẹlẹmù òfin ọlọ́run fi ń pè jù lóko lófin ìkẹyà sọ́dà rẹ̀ fún ọjọ́ fún ṣẹ́ńdá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam níbi tí a ti sùn ní àná sọ́ọ̀tù nìsá verse twenty two twenty three òun láti sùn ààyè nìkan náà la láǹfààní rà ra lánàá lọ síbẹ̀ àwọn kan náà ń bẹ nínú àwọn obìnrin tó jẹ́ wọ̀ tọkùnrin ò gbọdọ̀ fẹ́ káka ọ̀rọ̀ ọ̀rọ̀ sánú wọ̀ sáárà. أعوذ بالله من الشيطان الرجيم والمحصنات من النساء إلا ما أيمانكم كتاب الله عليكم وأحل لكم ما وراء ذلكم أن تبتغوا بأموالكم محسنين أن تبتغوا بأموالكم المحسنين غير مسافحين فما استمتعتم به منهن فآتوهن أجورهن فريضة ولا جناح عليكم فيما تراضيتم به من بعد الفريضة إن الله كان عليما حكيما الله سبحانه وتعالى lẹ́yìn ìgbà tó ṣàlàyé ìran méje kan nínú àwọn obìnrin tó déwọ̀ táà gbọdọ̀ fẹ́ láyéláyé ó tún wá ṣàlàyé àwọn ìran méje kan míì tó a lè fẹ́ wọn lẹ́yìn yẹn ó tún wá dápọ̀ ẹ̀rọ obìnrin míì tó yóò gbọ́dọ̀ sọ pé òun fẹ́ fẹ́ ọkọ kan àdúkọ́kùnrin kan lóun kẹnu sí náà fún òun fẹ́ fẹ́ irú obìnrin wo wà ní wọ́n kọ̀ náà tún ní nàìjíríà òun náà làwọn obìnrin tí wọ́n ti ń jẹ nílé ọkọ والمحصنات من النساء المحصن nínú ìṣẹ̀lẹ̀ islam òun lóbìnrin tó ní ìjì lórí tó ní ìjì tó ní àlàáfíà lórí ìdá ń bẹ láwọn ọkọ ìtọ́jọ́ ń gbé papọ̀ ní àbí ohun àkọ́kọ́ ò gbé papọ̀ lókè ìgbà tí ìjì tó bá ní àlàáfíà bá ń bẹ lórí ẹ̀ ó jẹ́ ìjì ọkùnrin kan ó di èèwọ̀ fún yín kí ẹlẹ́fẹ́ fẹ́ wọn. ìwà àbòsí yóò máa jẹ́ kọ́kọ́ títí ẹ̀ tó tún mọ́ tó jẹ́ wà àbòsí fò náà tó ilá rẹ̀ jẹ́ fẹ́ ilẹ̀ ní. ìmọ̀kùnà lọ́wọ́ rẹ̀ ni bó ti kó kéré tó lọ́jọ́ orí síyàwó èèyàn kan ni ní ìdí tó ní àlàáfíà lásán o ó dé òfin ọkùnrin kẹlẹfẹsẹ ìlà máa mẹ́lẹ̀kẹ̀ àìmẹ́ẹ̀nùkù àyàfà àwọn obìnrin tó bá ṣe wípé ẹ fi owó ara níra wọn lẹ́rú àbí wọ́n jẹ́rú tí ń bẹ lábẹ́ yín irú àwọn eléyìí wọ́n lẹ́kọ̀ọ́ sí yín kẹba wọn láti papọ̀ mẹ́lẹ̀kẹ̀ àìmẹ́ẹ̀nùkù àbí mọ̀lẹ́kẹ́ ti ẹ̀ ní ìlú. ìtumọ̀ rẹ̀ ni pé obìnrin tí ìsìláàmù ṣe lẹ́tọ̀ọ́ fún èèyàn pẹ̀lú òógùn ara èèyàn látàrí wípé ẹ jagun kì í ṣe wípé owó lè ní fífẹ́ wọn wọ́n yìí ṣe mùsùlùmí àwọn mùsùlùmí àtàwọn táwọn ìṣe mùsùlùmí ni wọ́n jọ pàdé ní battleground àwọn mùsùlùmí wá kó wọn lẹ́rú wọ́n hold wọn in captivity wọ́n ti di ẹrú gbogbo ẹni tó bá fún ẹrú ìrìn yẹn fún mùsùlùmí kùnrin ó lè bá láti papọ̀ láì ti kó fún nípọ̀dá yìí ó lè bá ní àṣepapọ̀. so ìbámu yọ ilé ìtàlẹ̀ nínú wàlúwò ìsọ̀nà ẹ̀jù torí pé méjì náà ni wọ́n irú àwọn obìnrin tó bá ń jẹ́rú bẹ́ẹ̀ nínú pé ti jẹ́yàwó fáwọn ọkùnrin kan tẹ́lẹ̀ wọ́n jẹ́ ilé àwọn sọ̀rọ̀ àwọn wọn bá ní Muhammad sọ̀rọ̀ fún àwọn àyè sẹ́dáàmù wípé àwọn obìnrin wọ̀nyí tá a kó lẹ́rù yìí àwọn ìyàwó àwọn kìrìrì ni wọ́n àwọn jẹ́ máa ń bí wọ́n ń bẹ nípò tí wọ́n lórí fáwọn ọkọ ọmọ kìkì ní sẹ́ńtẹ̀ lábẹ́ wọn tẹ́lẹ̀ nínú ìdí àná ọlọ́run wá sọ ìkàlẹ̀ ó wá ní kí wọ́n ṣe ìsìnbọ̀rọ̀ ìsìnbọ̀rọ̀ ní wípé ẹ lọ lára kí ẹ ti mọ̀ bóyá oyún bẹ ń mọ̀ bí ní òṣùn fún wọn tí wọ́n bá ti mọ́ra tán ẹ lè súnmọ́ wọn ẹlẹ́tọ̀ọ́ ni wọ́n láì kó ṣe fún wọn ní owó orí kàkàkì àdínkù rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ fún òjò ẹ̀kí ìlọ́kọ̀ kan lọ́mọdé náà ni àdáwò fún wọn lẹ́rù ṣẹlẹ̀ sí wọn ẹnì fi wọn ṣe ẹni tẹ́lẹ̀ máa bá lù papọ̀ àmọ́ òní pé ìyàwó. nígbà tí wọ́n ń lo àwọn ìṣẹ̀lẹ̀ yẹn ẹ̀tún láǹfààní sí ẹrú kìíní bẹ́ẹ̀ ìyàwó ti pé mẹ́rin lé ẹ̀ ọ̀rẹ́dì